الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون وباوا لكي ولون وتولون كما بنبوى محمد صلى الله عليه وسلم هذه نواقض الإسلام أيوم يا من إنه إسلام إليني أو إن كنت من جاء إسلام أو إن كنت من مو يكون إسلام gẹ́gẹ́ bá نواقض ṣe àwọn nkan tó jẹ́ pé yìí máa ń já àlùwàlá gẹ́gẹ́ bí kí iṣu ọ jáde àbí kí ìgbẹ́ ọ jáde àbí kí nǹkan jáde níwájú ẹni àbí lẹ́yìn ẹni àbí kí èèyàn jẹran ràkúnmí àbí sun oorun àsùwọ́ra gbogbo àwọn eléyìí a máa eléyìí nìkan fẹ́ sàlàyé lé afẹ́ sàlàyé Islam àwọn nǹkan tí máa ń bá Islam pé èèyàn máa jẹ́ mùsùlùmí ló kọ àmọ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn ò jẹ́ mùsùlùmí má àṣẹ́kùwà ṣẹ́kùwà muhammad ṣẹ́kùl islam muhammad ibn abdul wahab àwọn ni wọ́n tawájí lérí àwọn àyà ọlọ́run ọba tí ń tọ́ka lérí pé gbogbo ẹni bá ti ṣe kan nínú àwọn tá a fẹ́ kà yín ọlọ́run ọba fúnra ara rẹ̀ lọ́yọ̀ ọkùnrin islam ẹ̀yọ́ mayami nínú islam àgọ́mù ní àmì allati an'ama Allahu biha alayna èyí tó ga jù nínú orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni kó ṣe wá ní mùsùlùmí òdodo gbogbo orí tọ́lọ́wọ́n bá ṣe fún yàn lẹ́yìn islam ọlọ́wọ́n fi ṣe ní fún mi ẹ̀rí islam yìí ẹ̀sìn ọlọ́wọ́n bá ní islam yìí ọlọ́wọ́n bá wá pàtàkì ẹ̀ ọlọ́wọ́n sọ ní al-Qur'an al ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní inna ad-dina 'inda islam ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba islam ni ìtún sọ́nà ayé mi oníwà máa ń yẹ bùtẹ́ gbẹ̀gbẹ́ yìí rálẹ̀ islam dìínà bẹ́yìn bá ń sẹ́sìn mi yàtọ̀ sí islam èyíkéyìí ẹ̀sìn tó kọ́ máa ṣe yàtọ̀ sí islam fàlàyìn yóò kí bala mínẹ̀ ọlọ́wọ́n ọba lọ́wọ́n nígbà lọ́wọ́ ẹ̀ o wọ́n wá fìlà áàkìrà bọ́bá wá dọ̀run ẹni tó gbẹ́sìn mi wá yàtọ̀ sí islam mínà ló kọ́ sí rí yọ wà nínú àwọn èèyàn tí ó ṣòfò kọ́lọ́mọ́sí wà lẹ́ni tí ó ṣòfò ṣẹwàá ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní tágbó kọ síláàmù lérí ọ̀pọ̀lọpọ̀ wa tágbó kọ alhaji alhaja lérí ọ̀pọ̀lọpọ̀ wa tágbó kọ ìmáàmù sheikh ustaz muallim muallima sayida sayidi gbogbo àwa tágbó kọ síláàmù lérí lè ní abdulfatah ishaq fatima zainab ọ̀pọ̀lọpọ̀ wa islam wa ti bàjẹ́ látara pé àsúnmọ́ àwọn afáàsúnnà láti ṣàlàyé ẹ̀sìn fún wa àákàn jẹ́ mùsùlùmí ẹnu lásán mùsùlùmí ó kọ lásán ọ̀pọ̀lọpọ̀ wa ìsìláàmù wa ti bàjẹ́ látara pé àfúrásá àwọn kan mẹ́wàá ta fẹ́ kàì ẹ̀yọ́ miami nínú islam ó sì ní ìdíká ní àgbọ́yé nípa ẹ̀sìn wa anábì ni máa yuridillahu bihi khayra yufaqqihuhu fid-din gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ ṣàánú gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ roore rò ọ̀rọ̀ ni pé yóò islam ẹ̀rí ìtafẹ́ kàyí ó ẹ̀ alákọ̀ọ́kọ́ èèyàn miami nínú ẹ̀sìn islam òun náà ni pé sẹ́ẹ̀rọ kan nínú àwọn tá a fẹ́ kà yìí bọ́kàn bá ti ṣẹlẹ̀ síyàn àbẹ̀yàn bá màtẹ́lẹ̀ ọlọ́run ṣàforíjì fún yàn àmọ́ bẹ́yàn bá ti mà látàsìkò yìí lọ bọ́ba yìí tó jìn sínú ọ̀fìn yẹn àbọ̀ tó ń ṣe ọ̀kan nínú àwọn mẹ́wàá tá a fẹ́ kà yìí lọ́dọ̀ ọlọ́run ó ti kú ní mùsùlùmí èmi kí mo yọ kú islam tó islam ọlọ́run ọba yẹn lọ yọ kú bínásùn kọ́dà àyà kùránì tó kílẹ̀ dáadáa ni òun lọ sọ pé kìí ṣe mùsùlùmí alákọ̀ọ́kọ́ aṣírikùbìlà ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ rúbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ fún nǹkan míì lẹ́tọ̀ ọlọ́run bí ká máa ferí kanlẹ̀ fún tọ́lọ́ndá ká máa pẹran fún tọ́lọ́ndá ká máa pe tọ́lọ́ndá Allahu akbar ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba wa láàrin sọ́nù Qur'an ó ní inna Allah ohun ọlọ́run la yaghfiru ohun òní sí àforíjì an yushraka bihi fẹ́ni tó bá ń ṣe ẹbọ pẹ̀lú ohun ọlọ́run tí ń fún tóun dálẹ́tọ̀ ọ̀hún wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹbọ bọ́bá wò wọn ọlọ́run lè fẹ́ríjì bọ́bá sì wò wọn ọlọ́run ọba òun ajẹ́yà àmọ́ padà sọ́dọ̀ màdìjẹ́nà ọlọ́run lọ́hùn ní foríjì ẹni wá ń sí ìsìláàmù tí ń ṣẹbọ ọ̀gbọ́n ẹbọ olè ríta mẹ́ta ni o olè wọ ẹgbẹ́ ayé ni o ẹgbẹ́ òkùnkùn ni o oyin oníkankan tó ń so mọ́ra tó ń so mọ́di ni o gbogbo ntọ́ bá ti fi ń sípò ọlọ́run Allahu nǹkan ọ̀hún ti di ẹbọ mọ́ lọ́wọ́ ò ì jẹ́ mùsùlùmí má o ọlọ́run ni walaw ashraku ọlọ́run ọba ní àwọn anábì ọlọ́run ọba tí wọ́n bá ṣe ẹbọ lahabita anhum ma kanu gbogbo iṣẹ́ tí wọ́n ṣe pátá gbogbo yóò sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ẹbọ máa ń baṣẹ́ jẹ́ ni Allah ní innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna gbogbo ẹni tó bá ṣe kan nínú àwọn ẹbọ àlìjánná déwọ fún wa ma'wahu an-nar inú náà ní ọlọ́lẹ̀ ìjókòó sí wa ma lidh-dhalimina min ansar ọlọ́wọ́n ọba ní tani ọ̀wọ́ ara alábòsí lọ́wọ́ níjọ́ tí n bá ń fìyà jẹ alákọ̀ọ́kọ́ ni ẹ̀jẹ̀ lọ́lẹ̀ ètò bá ń bí ẹbọ dágbére fẹ́ bọ̀ dílé àtẹ́bọ̀ àjọbọ̀ àtàdábọ̀ ẹlẹ́ẹ̀kejì من جعل بينه وبين الله وسائطا يدعوهم ويسألهم الشفاعة gbogbo ẹni tó bá fi nǹkan kan sáàrin òun àtọlọ́hun àwa mùsùlùmí àní ẹnìkan tá a fi sí àárín àwa àtọlọ́hun tá a máa wá pe nǹkan òun tá a máa wá pé nígbà tá a ti ń pè é à ń pè ọlọ́run náà ni anabi ọlọ́run ni o màláìka ni o ṣéwù ni o mùkádàmù ni o àlífà ni o àmírù ni o ọ gbọ́dọ̀ lẹ́nì kankan tó máa fi sáàrin wa tọ́lọ́hún tó máa wá lọ lè bá nǹkan náà tó máa wá máa pè é tó máa sà á tó máa wá béèrè tó yẹ kó béèrè lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ táwa bí ọ pé kí ló dé tó wà ní ọgbà pọ́lọ́ ń bẹ́ẹ̀ àmì léyìí àwọn òjíṣẹ́ ọlọ́run ni àbáwọn ṣéèkù ni àwọn àfáà ni àwọn aláyé ni àwọn wà láàrin àwa àtọ́lọ́hún ẹni bá ti fi nǹkan sáàrin òun àtọ́lọ́hún ọba rẹ̀ kharaja min al-islam ó ti jáde kó nínú islam ọlọ́wọ́n bá ń sọ ní quran al-karim ala lillahi dinul khalis ọlọ́wọ́n bá ní ẹ̀sìn ọlọ́run ọlọ́run nìkan ló ní o ọlọ́run nìkan ló lẹ́sìn aláǹkan làwọn máa ń sẹ́sìn fún nínú ẹ̀sìn ní ká máa lọ lè báyàn pé gbàmígbàmí walladhina takhadhu min dunihi awliyaa ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn tí wọ́n mú nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ní alólùfẹ̀yìntì tẹ́ ẹ bá wá ń bi wọ́n pé ẹ má fẹ̀yìntì nǹkan yìí mà ẹ má pè nǹkan yìí mà ẹ má lọ́dọ̀ ẹ̀ mà wọ́n ní máa na àbúdúhùn wọ́n ní àsìn wọn sáǹsìn wọn ni illa li koribuna ila Allah zulfa akànfẹ́ kí wọ́n sún wa mọ́lọ ní Allahu akbar inna Allaha yahkumu baynahum ọlọ́wọ́n bá lóun tún ẹjọ́ ń dá ìdákùdá ni wọ́n ń dá yẹn fi máa fi hìyà kàtàlì fún gbogbo tí wọ́n jiyàn lérí ẹ̀ ọ̀dà àkọ́dá ọlọ́wọ́n bá ní òun ọlọ́run bó tún ẹjọ́ náà dájọ́ alikiyama òun sọ fún wọn pé kò sí ẹnì kankan láàrin òun àtẹrú ẹ̀ inna Allah Allah la yahdi man huwa la yahdi man huwa kadhibun kaffar ọlọ́run bá ní òun ní fèrí di òpùrọ́ àti kèfèrí ta lọ́lọ́run pé kèfèrí mẹ́jẹ̀má ẹni tó fi nǹkan kan síwájú láàrin òun àtọ́lọ́run ẹni tó fi nǹkan kan sáàrin òun àtọ́lọ́run ọba lọ́lọ́run wà ní pè ní kèfèrí ọlọ́run ọ̀fẹ́ o òun súnmọ́ ẹrú òun ju ka san ọrùn rẹ lọ òun nídìí kọ́ lọlẹ̀ bá nǹkan kan kó tó dọ́dọ̀ ọlọ́run ọba wé sí nasara nasara ní fanabi isa sáàrin òun àtọ́lọ́n ẹni bá ti ṣe kán bẹ́ẹ̀ ee nínú tá yìí jama ẹlẹ́ẹ̀kejì tá a kà yìí bẹ́ẹ̀ bá ti ní nǹkan kan tí gbé síwájú tó wà láàrin òun àtọ́lọ́run ọba kharaja min islam ó ti kó nu ẹ̀sìn islam ó ti di káfíìrì ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àtàlẹ́ ما لم يكفر المشركين أو àwọn olùfẹ́sìn wọ́n ní pẹ̀lú àyà Quran ó jẹ́ àmọ̀ pé gbogbo èèyàn tó jẹ́ pé kò máa pe kèfèrí ní kèfèrí ọlọ́run láwọn ẹlẹ́bọ ni ìwọ níwèé ṣẹlẹ́bọ ọlọ́run ọba lọ́ọ́ àwọn síbi tó wù ká fi wọ́n o gbogbo ẹni tí máa ń ṣe iyèméjì sí kèfèrí àwọn kèfèrí àwọn tọ́lọ́n pè ní kèfèrí nasara ọlọ́n pè ní kèfèrí yahudi ọlọ́n pè ní kèfèrí abọ́gibọ̀pẹ̀ ọlọ́n pè ní kèfèrí laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih ọlọ́run ní kèfèrí ni wọ́n gbogbo àwọn tí wọ́n pè masih ní ọlọ́run anábì isa ọlọ́run bá innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin àwọn kèfèrí náà àwọn tá a fún tíra síwájú àtàwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ ọlọ́run bá ní kèfèrí ni kafaru kafaru kafaru ọlọ́run bá ní ni wọ́n ẹni tó bá ní ẹni tọ́lọ́ ń pè ó ti dá ọ̀rọ̀ padà sẹ́nu ẹ̀sìn kan náà là ń sìn báyọ̀ bọ́ bá wù wá ká lọ ilé ìjọsìn wọn bọ́ bá sì wù wá ká lọ mọ́sálásí èèyàn ọlọ́run ló gbogbo wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ká lè wo àpèjúwe lára ànábì wa Ibrahim qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim ọlọ́run bá ní ẹ̀rá pèjúwe dáadáa lára ànábì Ibrahim ni walladhina ma'a àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé inú àwọn ẹni rẹ̀ ìdíkọ́ọ̀lù lẹ́kọ́wùmí nígbà tí wọ́n ń sọ fáwọn àjọ wọn pé iná búrọ̀ ń minkum àwa ti yọ ọwọ́ kú lára yín o àwa ti yọ ẹsẹ̀ kú lára yín àwa ti kú lára yín wa mimma ta'buduna min dunillah kọ́dà àyọpa wa yọ ẹsẹ̀ wa kú níbi tẹ̀sìn àtẹ̀yìn àti tẹ̀sìn àníbàyín ṣe mọ́ min dunillah ní ti ìsọ̀lọ́wọ́n bá tẹ̀sìn كفرنا بينكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أتسيك فريسين طوالوين أكينسي عداوة بغضاء ìbínú wa ní sáláì máa máa ṣẹlẹ̀ láàrin wa tó ráwò ní sin tẹ́yìn sìn ẹ̀yin náà sílẹ̀ ẹ̀sìn tiwa ọ̀tá àti ìbínú tí máa ṣẹlẹ̀ láàrin ẹni yóò máa ṣẹlẹ̀ lérí tẹ́yìn sìn yẹn abadan títí ayé hatta tu'minu billahi wahda títí tẹ́ fi gbà fún ọlọ́run ọba ẹyọ kan títí tẹ́ fi ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba ẹyọ kan títí tí gbogbo yóò fi padà sínú islam ẹlẹ́ẹ̀kẹrin man i'taqada anna ghayra hadiyi nabiyyi sallallahu alayhi wa sallam akmalu min hadiyi ẹni bá dàdí sọ́kàn nínú ẹ̀mí ẹ̀ pé ìmọ̀nà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀nà kan tún bẹ tó tún dáa ìmọ̀nà anábì lọ ojú ọ̀nà kan tó ń bẹ tó tún dájú súnà lọ ẹ̀yin onísúnà yẹ dákẹ́jọ́ ẹ̀ lajú ẹ̀ ríta ẹ̀ ló lè wọ́ àwọn àwọn èèyàn kẹ́ báwọn èèyàn lò kẹ́ máa ti ń lọ láyé a máa sọ̀rọ̀ kẹ́ máa ní ànábì sọ pé ànábì sọ pé ẹni bá ní nígbàgbọ́ pé ìlànà kan nínú ìlànà tí èsì ìlànà ànábì ó dáa ju ìlànà tànábì lọ bí ẹni tó ní àá ìṣẹ̀ṣe dáa ju ìlànà ànábì lọ democracy dáa ju ṣẹ̀ríà lọ gbogbo ẹni tó bá ní ìlànà kan bẹ tó tún dáa ju ìlànà ti mùsùlùmí lọ ìlànà islam àwọn àlùfáà ní kharaja min al-islam ó ti kó nínú islam ọlọ́run ní la yantiqu anil hawa muhammad tí mo ránṣẹ́ yẹn sallallahu alayhi wa sallam kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nù in huwa illa wahyun yuha ìntàbá ni ni ó ajẹ́ pé tí n bá ti ń jáde lẹ́nu ànábì ìtọ́lọ́hún fẹ́ kọ́ máa jáde nìyẹn ìtọ́lọ́hún bá fi ràn sí wa nìyẹn ọlọ́run ní afa hukumuli jahiliyati yebogun ọlọ́run ọba ní ṣé àwọn ìlànà tẹ́ńlò tẹ́lẹ̀ kẹ́ tó gbà sílám àbí ìlànà àwọn kẹfìrí àwọn ìlànà ìmọ̀kan yẹn yebogun ìlà àwọn èèyàn máa gbọ́lá fún wọ́n mọ̀ ní ahsanu minallahi hukuman liqawmi yuqinun ọlọ́run ọba ní ṣé ìlànà kan tó ń bẹ tó dáa ju ìlànà ẹni bá ní nǹkan kan tó ń bẹ tó dáa ju ìlànà ṣẹ̀ríà lọ lábala ìgbésí ayé lábala ẹ̀sìn lábala àdéhọ́kàn lábala àwà wọn ló ń tọ̀ ohun ti jáde kó nu Islam torí ti ń sọ ni pé n táwọn ẹ̀dá ọlọ́run ọba n tí wọ́n hun tí wọ́n rọ kalẹ̀ ó dáa èyí tí ọlọ́run ọba fi ránṣẹ́ sàn nẹ́bí lọ ẹni bá sì ti ń wí báyìí kharaja min islam ó ti kó nu Islam kọ́lọ́mọ́sà sọ níbẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀karùn man abghada shay'an mimma jaa bihi ar-rasul sallallahu alayhi wa sallam walaw amila bihi kafar gbogbo ẹni tí ń bá ń bínú sí ń ta mú wá látọ̀dọ̀ ànábì ń ta ànábì ní kò ṣe àbí ń ta Al-Qur'ani ní ká ṣe ń wá ń bí nínú ipe kí ló dé tọ́lọ̀ ní ká máa kírun tún ló dé tọ́lọ̀ ní ká máa gbààwẹ̀ ká máa fẹ́mi panu wa wọ́n ní ìbá máa gbààwẹ̀ ìbá máa kírun nígbà tí ń bínú sí ń tọ́lọ̀ mú wá yẹn kò jẹ́rú fọ́lọ́wọ́n ọba máa bóòlù ó sì máa bínú sí ní tí ọba rẹ ní kan máa ṣe àbóbìnrin ti ń pé ìyàwó méjì mẹ́ta mẹ́rin tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ ní ọba lágbára ẹni bá lágbára ẹni bá lágbára ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wọn kọ́ wá ní gbogbo ayé alukuraani pátápátá yẹn gbogbo ẹ̀ lọ́tẹ̀ ọlọ́run eléyìí oyè kọ̀tẹ̀ ọlọ́run kọ́dà ìbínú rẹ̀ ń bẹ lẹ́mí rẹ̀ kí ló dé tí ọlọ́run bá ń sọ báyìí wọn ló ń tọ̀hún ti kó nu ẹ̀sìn walladhina kafaru ọlọ́run ọba láwọn kèfèrí fata asán lahum a eré ibú mọ̀ bá wọn wà àdọ́là àmàlàhùn kọ́dà wọn ti sọnù dhalika bi annahum karihu ma anzalallah kí ló dé tó eré ibú bí bá wọn kí ló dé tí ọlọ́wọ́n bá fi pè wọ́n kèfèrí nítorí pé wọ́n kórìíra ń tà sọ kalẹ̀ fa ahabatọ àmàlàhùn ọlọ́run dẹ̀ ba gbogbo ṣẹ́ wọn jẹ́ gbogbo nítorí ọba ti máa ṣe nínú òfin ẹ̀sìn máa bẹ̀rẹ̀ ọ̀nkọ́ lọ́wọ́n fi rọ ọlọ́run kì í ṣe pé wọ́n máa wá sọ pé ń bí wọn nú ẹlẹ́ẹ̀kẹfà al-istiza bi shay'in min din rasul kéèyàn máa fi nǹkan kan nínú ṣẹ̀ríà ọlọ́run àbí nínú òfin ẹ̀sìn àbí nínú ládá tó wà fún iṣẹ́ rẹ̀ kan àbí ìyàtá fi jẹ ẹni ọba ṣiṣẹ́ ibú kan kéèyàn máa wá fi ẹ̀sìn yìí kéèyàn máa fi ṣe yẹ̀yẹ́ àbò orí súnà lára yàn ọ̀wá rẹ́rìn orí ẹlẹ́hà tó lo nìkọ́ọ̀bù ọ̀wá náwọ́ sí ọ̀wá rẹ́rìn ọ̀rá àfa àtọ́dárùn-ún rẹ̀ sí tó fi kọ́ṣẹ́ ànábìwá Muhammad tí ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ tó fi bẹ̀rù náà tà nábì ni yóò jó gbogbo ẹni tí ń bá ń wọ́ ṣòkòtò ńlẹ̀ ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú Islam abó orí dáadáa kan nú ẹ̀sìn ní ọwọ́ fi ń ṣe yẹ̀yẹ́ ah Allahu Akbar àbáyà Quran ló fi ń kọrin àyà Quran ló fi ń ṣàwẹ́wà àyà Quran ló ń lùlù sí òun fi àyà ọlọ́run àmì ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá ní kul abillahi sọ fún wọn pé abillahi wa ayatihi wa rasulihi sí ọlọ́run ọba àbáwọn aya rẹ̀ àbí ànábì rẹ̀ kúntùn testers wò ni wọ́n fi ń si yẹ̀yẹ́ ni sọ fún wọn bẹ́ẹ̀ ipe sọ́lọ́run lẹ́ fi ń si yẹ̀yẹ́ ni àbí ànábì àbí àwọn aya tá a sọ kalẹ̀ àwọn àmì wa láta àdáfẹ́rù ẹ̀ láwùjáre ẹ̀ bá ń sẹ́fẹ̀ ni kọ́dí kàfárí tún bá da ìmánikùn ẹ ti di kẹfìrí lẹ́yìn gbàtẹ́ nígbàgbọ́ a jẹ́ pé ìmá fi ẹ̀sìn lẹ́yìn ìgbà tí èèyàn ti nígbàgbọ́ ìmọ̀ yóò yàn kú onú gbàgbọ́ ni ọlọ́ni kafartum ẹ̀dìdì kèfèrí bada ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́tí ní ìmọ̀ tẹ́lẹ̀ ọlọ́n kọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ o èyí tó bá ti máa ṣe nínú ẹ̀sìn máa bẹ̀ lọ́nkọ́ lọ́n sí rọrùn fún wọn náà ẹlẹ́ẹ̀keje asẹ́hìrù òun náà ni oògùn mi ní osọ́rìfù wọlé àtìf nínú ẹ̀ ni ká máa fi oògùn dá wàhálà alẹ̀ ká máa fi ya ọkọ̀ àtayá àbí ká máa fòògùn ká máa fi sòfẹ́ túláàsì papọ̀ nínú ẹ̀ náà ni àṣejẹ owó nínú ẹ̀ náà ni oògùn ayé oògùn ajé oògùn owó nínú ẹ̀ náà ni àgbélépọ̀ta àti gbogbo àwọn nǹkan tá a máa ń kó káàkiri àwọn jàǹkáwọ̀ tá a máa ń kó káàkiri yẹn gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè lóògùn ẹni tí bá ń sóògùn ìran èṣù ń sẹ́ni ìran àlìjànú ń sẹ́ni níjọ́ òun sọ ma pé wọ́n á máa fi ìgbálẹ̀ kọ́ àbáwọlé ilé ìgbálẹ̀ tí wọ́n fi kọ́ àbáwọlé yìí sọ ọmọ pé bí olè bá ti wọlé olè a máa rẹ ìgbálẹ̀ sí ìgbálẹ̀ lọ́wọ́ amú ìgbálẹ̀ kọ́ owó lọ́wọ́ agbè góòdì lọ́wọ́ agbè aṣọ lọ́wọ́ akó dúkìá lọ́wọ́ akó ọwọ́ amú gbálẹ̀ ìwọ̀n gbálẹ̀ wọ́ ọmọ pé èṣù ló fi gbálẹ̀ lé lọ́wọ́ ọmọ pé àlìjànú ló kó sí ilá ní fi ń gbálẹ̀ ẹni bá rán àlìjànú ń sóògùn ni ẹni bá sì ń sóògùn ìran èṣù ń sẹ́ni eléyìí ìmọ̀ sọ́yẹn di kèfèrí ọlọ́wọ́ àwọn tó jẹ́ àwọn èṣù yìí eh, wọ́n dá àwọn ìṣe aburú lẹ̀ tí wọ́n fi ń parọ́ mọ́ ànábì wa Suleiman àwọn èèyàn wọ́n ń tẹ̀lé wọn wọ́n ń tẹ̀lé àwọn èṣù yìí àwọn àlìjànú burúkú yìí tí wọ́n ń kà fún wọn lérí àga ànábì Suleiman wa ma kafara Suleiman ọlọ́wọ́n bá ní ànábì Suleiman ẹ̀ ṣe kèfèrí o walakinna shayatina kafaru àwọn àlìjànú ṣètọ́ nìyẹn àwọn ní kèfèrí o kí lọ́sọ̀ wọ́n di kèfèrí yuallimuna nasa sihra nítorí ah imam ee àfi kó kóògùn kó lé ṣéèkù tí ń fògùn dáwọn èèyàn lóhùn alájì tó wà ní ẹgbẹ́ awo alájà tí ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ broda broda inú islam tí ń ṣe opc gbogbo tí wọ́n ń pè ní oògùn yàtọ̀ sí oògùn bá oògùn náà oògùn jẹ̀díjẹ̀dí o ìwòsàn làwọn yẹn ìyẹn dáa tí ọba ti ní tọ́lọ́ ọba kọ nú àmọ́ oògùn tá a rò pa á fi yí kádàrá padà láti bí òsì bọ́ sí bí ó ká máa lówó ogun tá a rò pa fi yí kádàrá padà tí ṣe aburú tí ń bọ̀ lọ́wọ́ àwọn ọ̀tá òfin ní mú wa ìdáàbòbò àdìsíkí àgbéga gbogbo ń tà ń kó káàkiri láti fi yí kádàrá padà wọn ìrìn ìsúnṣẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni bá rìn ìsúnṣẹ́ káfàrà kharaja min al-islam ó ti kúrò nínú ẹ̀sìn islam kọ́lọ́ mọ́sá ìsọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul wa muslimin lérí àwọn mùsùlùmí ó ń pinrẹ́ ní mùsùlùmí ọmọ pé pátì islam lọ́wọ́ ọwọ́ àrùn pátì míì lọ́wọ́ tó jẹ́ pátì kèfèrí ọwọ́ ànúwọ̀ tún wà nù mùsùlùmí bọ́rọ̀ wọn bá yí ọ tẹ́lẹ̀ jọ lọ lè yí ọ ipe gbogbo àtọ́ bá ti rìn ẹ̀sìn kan lọ́wọ́ bọ́yọ̀ ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú owó ni wọ́n fún ọ lẹ́ńfílọ́pù wọn làwọn fẹ́ kọ́lé ìjọsìn kan bọ́yá ilé àwọn nàṣàrà àbí ilé òòṣà ọ̀wá ń fún wọn lówó oníwọ̀ ọ̀lọ́ nítorí pé àdúgbò lẹ́jọ́ wà ẹjọ́ mọ́ ara yín lọ́wọ́ ni kò débẹ̀ o ẹni bá ti ń fún wọn lọ́wọ́ láti fi ran ìjọsìn kan lọ́wọ́ kharaja min islam ó ti kúrò ní ọ̀sẹ̀ islam torí pé bí ń ṣe ń finance wọn ti ń náwó fún wọn yẹn ń fi ń pa islam ni ó fẹ́ fi wó islam ni nítorí opposition làwọn méjèèjì nítorí pé ẹ̀sìn yẹn ò opposition islam ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn islam ẹ̀rí àlẹ́mọ̀ awanatu bil mal kọ́ ọ máa ràn yàn lọ́wọ́ pẹ̀lú owó àwa níta lọ́ọ́ ràn lọ́wọ́ yìí ó ní ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn islam ni èyí ń da ha ẹni tí èsè mùsùlùmí tó ní ṣòro ọ̀ràn lọ́wọ́ personally islam fọwọ́ sí eléyìí náà dá àbọ̀kọ́ ọmọ rìn sí wọn lọ́wọ́ àbọ̀ bá ti rìn sí wọn lọ́wọ́ ọ̀fẹ́ wo islam nu ẹni bá sì ti rìn ẹ̀sìn kan lọ́wọ́ oyè against islam ó ti kú nínú islam lọ́dọ̀ ọlọ́run bá wọn àbọ̀ ọ̀ràn nǹkan jà fún wọn àbí òun fún wọn ní ọpọlọ làákàyè tí wọ́n fi bá wọn mùsùlùmí jà àbí tí wọ́n fi wo ẹ̀sìn islam tó bá ti rìn ẹ̀sìn míì lọ́wọ́ kharajta min al islam ó ti jáde kó ní islam ọlọ́run bá ń sọ pé wa man yatawallahu minkum ẹni bá ràn wọ́n lọ́wọ́ tó mú wọn lọ́rẹ̀ẹ́ ayò tí wọ́n ràn wọ́n lọ́wọ́ fa innahu minhum òun náà ti dára wọn inna Allaha la yahdil ọlọ́wọ́n bá lọ́wọ́ ní fi ọ̀nà má gbogbo àwọn alábòsí alikaw alikaw mal àwọn olóòsà yìí nítorí pé ó ti kú ònú Islam kìí ṣe mùsùlùmí mọ́ ọlọ́wọ́n bá lọ́wọ́ ní fọ̀nà má láéláyé o ẹ̀yọ́ màá yá mi nínú Islam ẹlẹ́ẹ̀kẹsàn man i'taqada anna ba'd an-nas yasa'uhum al-khuruj an shari'ati muhammadin sallallahu alayhi wa ankara ujuba ma awjabahu Allah gbogbo èèyàn tó bá dàdí sọ́kàn nínú ẹ̀mí ẹ̀ wípé àwọn nǹkan bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n bẹ lábẹ́ ilẹ̀ ọlọ́run àbí wọ́n bẹ lókè ilẹ̀ ọlọ́run tí wọ́n bẹ lábẹ́ sámọ́ ọlọ́run táwọn náà pé ànábì jíṣẹ́ fún àwọn èèyàn wá ní àwọn ń tà wọn o òfin ànábì kìí sọ̀rọ̀ àyàn lérí àwọn ẹ̀yin ni wọ́n ní kẹ́ máa kírun àwa ń tiwa àwa lè mọ́ kì í nítorí pé a ti dépò kan ipò tá a dé yẹn tẹ́yìn bá ti débẹ̀ kò lè kírun mọ́ bí àwọn tí wọ́n ń tara wọn jẹ tí wọ́n ń pera wọn ní sòfìyà ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam yóò ní àwọn ti wà sálà wá abudu rabbaka hatta ya'tiyakal yaqin yóò ní máa sin ọlọ́run ọba rẹ títí tí ìdánilójú nípa ọlọ́run ọba fi dé bẹ́ẹ̀ sì ni àṣìtò àyà ni kò sí tafsiri kan tó túrú ẹ̀ sàhábà kan ò túrú ẹ̀ wa'budu rabbaka máa sin ọlọ́run ọba rẹ̀ hatta ya'tiyaka al-yaqin títí tí ikú òfin wa bá ọ al-yaqin huna al-maut ikú ní jẹ́bẹ̀ àwọn yóò wá pé àwọn ti dépò kan tẹ́yìn bá níyàwó mẹ́rin àwọn lè níyàwó mẹ́fà àwọn lè níyàwó mẹ́wàá nítorí ipò àwọn lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí ti bẹ́yìn bá ń gbà àwẹ̀ àwa lè máa jẹun gbogbo òfin ẹ̀sìn tó mú ẹ̀yin kò mú àwa nítorí pé àwa ni alu la ilaha illallah àwa súnmọ́ ọlọ́run gan àwa ni wàlí ọlọ́run ẹni bá ń sọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹ fún pé kharaja min al-islam ó ti kúrò nínú ẹ̀sìn islam ọlọ́run bá rán anábì sí gbogbo ayé ni wa ma arsalnaka illa kafatan linnas gbogbo èèyàn lọ́lọ́run rán anábì sí ní ti máa ń jẹ́ òfin ẹ̀sìn ní maka òun náà ni ó máa jẹ́ òfin ẹ̀sìn ní madina Ni tí máa ń òfin ẹ̀sìn ní Madina ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní Pakistan ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní India ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní London lamẹ́ríkà ní Nàìjíríà nílẹ̀ Yorùbá àti gbogbo ibi tá a bá ń gbé bẹ́ẹ̀ bá ti pẹ̀lẹ̀ ní mùsùlùmí òfin kan náà gbogbo wa ń lò ìtọ́ bá de àwọn ará ti bí ó ti di àwa náà ẹni bá ní kò dé òun ọlọ́ni fama alamu yahkum bima anzalallah ẹni bá ní òun ò ní ṣèdájọ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ ẹ̀yin ní kẹ́ ẹ máa ka alukur'an ẹ̀yin aluzahir ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ti yín òde Quran lẹ́mà àwọn ìtumọ̀ ìtálẹ́mà ẹ̀ẹ̀mọ̀túmọ̀ tinú tí wọ́n ń pè ní hakika ẹ̀ẹ̀mọ̀túmọ̀ tinú tí wọ́n ń pè ní bàtìní ẹni bá lóhun ò ní ṣiṣẹ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ tó kílẹ̀ yẹn anábì ní mo fi taraktukum ala al-mahajjatil bayda layluha kanahariha mo fi ẹ̀sìn kalẹ̀ fún yín ojú ọ̀nà tí mo filẹ̀ fún yín ó kílẹ̀ gan kò sí kọ̀ọ̀rọ̀ ń òfin Islam gbogbo wa òfin islam ọ̀ràn yẹn nílé gbogbo wa wọn ò yẹ nìkan lẹ̀ ẹni bá ní ìtọ́lọ̀ ń yẹn ó yọ òun lẹ̀ ń tòun a lámúyá kan bí má anzalala ọlọ́run ò ní ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ fàwùlà ìkàhùnmùlì kàfẹ́rún ọlọ́run ọba ní kẹfẹ́rì ni ọlọ́run ló pe kẹfẹ́rì jama ọlọ́run sì wá ń kẹfẹ́rì o mọ́jì ṣètánì ọ̀tàn jẹ́ o mọ́jà ṣètánì ọ̀tàn jẹ́ o ọ̀kan ní àwọn ẹni rí ni wọ́n á sọ fún gbogbo tọ́lọ̀ ń ṣe léwọ̀ sheikh yẹn wá ní àá ó ṣe tọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ fíìmù lẹ́tọ̀ọ́ kí mi ọ máa ṣe èmi ò tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ò sì wá ṣe tí wọ́n ṣe léèwọ̀ lẹ́tọ̀ọ́ fún ànábì wa Muhammad tó fi jáde láyé bóò ni ó ṣe wá jẹ́ pé mi ni wọ́n wá ṣe ní ẹ̀tọ́ fún ajẹ́ pé ṣètọ́nù ní ń sọ̀rọ̀ kì í sì mọ́lẹ́ àtọ̀dọ̀ ọlọ́run fún a'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ mi níbi aburú ṣètọ́nù faqtafa an ìmọ́lẹ̀ burúkú ìbá ṣe kíni lọ́ba pòórá ṣé wà ní mo dúpẹ́ fọlọ́wọ́n ọba tọ́lọ́n fún mi ní mímọ̀ tọ́lọ́n fún mi ní àgbóyè ẹ̀sìn bọ́ọ̀ bá ti lágbóyè ẹ̀sìn ọmọ kó ṣe páńpẹ́ àṣetáni ni ẹlòmíà lóhun ò kírun mọ́ ànábì sì kírun kú ni ànábì kírun kú àárẹ̀ tó ṣe tó fi jáde láyé ànábì wọ ọwọ́ ọwọ́ lọ sáfù ó lè kírun bóun ni wòsàn wá ní kírun sheikh lóun ní kírun Allahu akbar àṣetáni ti gbingi síwájú lẹ́yìn èso bẹ̀lẹ̀ ń kán jẹ́ o àfi kẹ́ lè túbá kẹ́ ẹ̀ mọ̀ pé ìtẹ́kẹ́sẹ̀kẹ́ ṣètọ́n ó yé o ti wà lẹ́sẹ̀ yín kò sẹ́nìkan tó kù nínú òfin ọlọ́run bá wa anábì ní ti Fatima tó bá jalè tó di kó Fatima lọ́ba jalè òun ó gé ọwọ́ ẹ̀ jàmá mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́ wa jàmá al-i'radu an dinillah ar-riddatu min dinillah ar-riddatu an dinillah kéyìn ó kù nínú ẹ̀sìn ọlọ́run kó lóun ṣe mọ́ ẹni tí ó ti ṣe ìsìláàmù mọ́ kì í sára wa nìyí ó ti kú lára wa náà nìyẹn ẹni tí ó bá ti ṣe islam mọ́ àní fún lọ́mọ àní kírun sí la ìjọ kan kù láàrin wa òun náà ni ìjọmọ ya ìjẹ èèyàn láàrin àdúgbò gẹ́gẹ́ bíi neighbor wa àbí okùn ẹbí so wá pọ̀ àmọ́ tó bá jẹ́ bí wọ́n ti ń lò ìjọba ṣẹ̀ríà ni ẹni bá ti kú nínú islam tó bá lòun ò ṣe mọ́ yàtọ̀ sí pé ó ti kú nínú islam náà nù lọ́dọ̀ ọlọ́run wọn yọ èrè rẹ̀ kú ọlọ́run ẹni man baddala dinahu faqtuluhu lábẹ́ ìjọba sharia àmọ́ tá a bá sí lábẹ́ ìjọba sharia á fi ilẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ yọ padà lè pàdé ọlọ́run ọba ìjọ tó bá jáde láyé yọ lọ lè wọ iná ọlọ́run ọba wa àmọ́ àwọn àṣepọ̀ kan bẹ tí a já yọ já kú láàrin wa àwọn àṣepọ̀ ẹ̀sìn yọ wá ku àṣepọ̀ jéèyàn ẹ̀yọ́ màyá mi nínú islam ẹni bá kú nínú islam tó bá ń lọ mọ́kà kẹfẹ́ dídín lọ mọ́kà ni ẹni bá ti kú nínú ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ̀yin ọmọ ìyá mi ní islam kìí sara wa náà ni ó ti kú ní islam nìyẹn àwọn nǹkan mẹ́wàá tá a kà yí jama ẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́sá ìsọ níbẹ̀ o nawaqidul islam àwọn tí máa ń ba islam jẹ́ ẹ̀ mẹ́wàá tá a kà yí kọ́lọ̀ mọ́sá ìsọ níbẹ̀ o ẹ má jẹ́ àfi ṣeré o àwọn àyà tá a kà yí káwa náà kálọ̀ lè wá àyà Qur'an ẹ̀ ní ọlọ́run bá ti ní ó ti kú ní islam kò sẹ́ni ó lè fi bọ́ bẹ́ẹ̀ o abẹ́lọ́ Allah subhanahu wa ta'ala gbogbo jọ́ sílẹ̀ síwá tààfisì kanú àwọn kan mẹ́wàá kọlọ́mọ jẹ́ adébẹ́ o abẹ́lọ́ kọlọ́m fi ẹ̀mí wa rìnlẹ̀ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh